pé pérépéré pé pérépéré pé pérépéré pé pérépéré means exact amount pé pérépéré means exact amount mo ka owó náà ó pé pérépéré. Mo ka owó náà ó pé pérépéré.